Iṣẹ́ ìjọba ni mo ṣe twenty seven years in service and I also have a business outfit, a rental business outfit. And I have a home, I have kids, I have a graduate and two undergraduates. And to the glory of God, I'm an actress. My name is Kismat. Orúkọ tèmi ni Alájà Bùkọ́lá Aisha Rabi, ọmọ Dáúdú aka Bukky Smart òṣìṣẹ́ àgbẹ̀ òṣìṣẹ́ ìjọba ni ní actually ní agbára ti Ọlọ́run fi ń ṣeré ta ìtọ́lọ́dẹ̀ ti ń ṣe kí ó ń fà á lọ́wọ́ sókè. ẹ wọ ọlọ́run bá ní ọlọ́run bá fi ọlọ́run tẹ̀ because I got home to manage I do rental business in my office then the other one so mo máa ń tọ́ láti fi lé mi first thing ilé mi tó bá ti wà in place our location ṣé wá rí ọ́fíìsì mi yẹn the kind of person pé mo máa ń short between my office and my tẹ́lẹ̀ so I try to manage my office mo ti mọ̀ nǹkan tí wọ́n need even from the location I work òye ọlọ́run ti fi ìrọ̀ sílé a lè máa ṣiṣẹ́ online gbogbo data gbogbo information máa ń bá mi sọ ọlọ́run fún àlùbáríkà. iṣẹ́ ìjọba àbí iṣẹ́ aládàáni. iṣẹ́ ìjọba ni mo ṣe twenty seven years in service. Lagos State government. bẹ́ẹ̀ni and I also have a business outfit a rental business outfit and I have a home I have kids I have a graduate and two undergraduates and to the glory of God I'm an actress my name is Kukis Party. You have a graduate? Yes. Your child? Yes. My first child, Abdul Majid, from Fountain University then theatre act kí nìkan tó spoil into it. ẹ ṣe mo dúpẹ́ ṣe rí acting nǹkan tó jẹ́ kí n wọ̀ ni pé àwọn ará ibi iṣẹ́ mi nídìí iṣẹ́ ìjọba lọ́pọ̀ èmi jọ pé tó bá sí lọ́fíìsì ọ́fíìsì máa ń dá tí mi ò bá sí lọ́fíìsì wọ́n máa lọ́fíìsì máa ń dá pípọ̀ tí bá ti wọlé àti ọ́fíìsì kejì kẹta wọ́n máa mọ̀ pé yàn wọlé ẹni tí ò ṣiṣẹ́ tẹ́lẹ̀ ó máa wá ṣẹ̀ṣẹ̀ ẹni tí ó ń sùn lọ́wọ́ dìde òye so ni ọkọ wa pè mí ká Jesus name is my friend he was like go into acting it's part of it so wọn gbọmọ wá sí kẹjà kẹjà mo ti kọ ṣẹ mo dẹ ti kọ ṣẹ since nineteen years plus ni mo wà ọdún ni màá pé twenty years to the glory of God. nínú múvì. yes nínú múvì God Almighty and to my friend Gaji. Gaji ok ṣé Gaji kan máa ń wá máa ń rí àbí. ó ṣe Gaji yẹn o mọ Gaji Ọlápàdé àjọṣiṣẹ́ pẹ̀lú Lagos. yeah this this masculine you know kí ni báwo lè jẹ́ gan-an nínú eré gan because Bogwe Lile Lile, then tell us more about the place. Okay, let me give you a brief about the masculine side of me. Actually, the masculine side of me is from my birth, my background. Uh, yeah, maybe our major, even the call of Wow. So, mom see me manager got to man travel, so we pay daddy me to wake me up. The other one is that team number best in Bimo, Boko, Bioko, So, boxer, when the man working, I'm always a tomboy, it's part of me. I'm not acting, I'm always a tomboy. The good good side is that mo gbà fọlọ́ mo gbà fáànà bí mo mọ̀ sallallahu alaihi wasallam i'm a muslim i'm an alaja and i observe my five time prayers then your movie ṣé ẹ ti ṣe tó jẹ́ your own personal movie ṣé ẹ ti ah mo ti ṣe personal movie mi mẹ́rin. wow the first one was uh, maro ìkejì ni ah the kí ni kejì o yé abuja ìkẹta me. mi ìkẹrin about a year ago and that is. Uh, That's doubt. iyèméjì. iyèméjì. produced by myself everything. so kini ni káwọn ẹ̀wọ̀n àrètí báyìí kí ló tún bọ̀ kí ló jẹ. Ah, alágbára ọlọ́run èmi ti ń ṣe nǹkan tó máa ta sánsán ìbẹ́ tí mo gbé tí bukis pat bá ti ń bọ̀ yaayi ló ń ṣe kí yaayi ló ń sọ̀rọ̀ oye my journey the last part of that was seen ọ̀bẹ ní kí n ṣọmọ tó tutù ó kéré mọ́ tó bá ní kí n ṣàrùkẹ́ máa bá wa bẹ́ẹ̀ àṣẹ ni tó ń kọjá yìí ọkọ mi ní dáadáa mo bá ẹ that's me i go all round and i'm expecting something good for myself and to you guys soon inshallah.